a fi ọpẹ́ fún ọlọ́run nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí ti ọ̀rọ̀ yìí mo fẹ́ kí wa káàbọ̀ ní ọmọdé lágbà lọ́kùnrin lóbìnrin sí àkókò yìí ní orúkọ jésù kristi kí a tó tẹ̀síwájú láti máa bára wa sọ ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà Baba wa àti Ọlọ́run wa, Ọlọ́run àjíǹde àti agbéyínga ní orúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa. A dúpẹ́ fún àkókò yìí, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ eyi tẹ fi fàyè gbà wá láti lè jẹ́ alààyè ọkàn àti pàápàá láti wà níwájú yín. Baba, a kọ́ wípé ọ̀rọ̀ Olúwa, ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì ní agbára. Baba lórúkọ Jésù ọ̀rọ̀ ìyè yín, Olúwa sọ sí ọkàn àyà wa. Olúwa bá wa sọ ní ọ̀nà tí ó yé wa àti tí ó sọ àti gbogbo etí tí ó gbọ́ ká di alábùkún fún. Níparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí, orúkọ yín kó di àyìn lógo. Ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà. Àmín. Ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi, ẹ ní ìjẹ́jọ, a bẹ̀rẹ̀ sí ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, à lórí àkòrí tí mo pè ní rántí, rántí. Ẹ̀n tí a sì, Ọlọ́run sì rán wa létí ní àtinú ìwé, ìwé Joshua orí ìkarùn-ún láti ẹsẹ̀ kẹtàlá sí ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ìwé joshua orí ìkarùn-ún láti ẹsẹ̀ kẹtàlá sí ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ní ìjẹjọ a bẹ̀rẹ̀ sí ń kíyèsí àwọn àwọn àgbékalẹ̀ àwọn àgbékalẹ̀ ìgbàgbọ́ àbí ohun tí a gbọ́dọ̀ tẹ̀lé tó jẹ́ pé ó lè já sí ìrànlọ́wọ́ fún wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run láti gbé ayé aṣẹ́gun gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run láti gbé ìgbé ayé òmìnira láti gbé ìgbé ayé tí ó lè fi ẹwà àti ògo Ọlọ́run hàn. À ní ìjẹ́jọ tí ẹ bá gbàgbé, ẹ rántí pé a ti sọ nípa ohun kan méjì tí a gbọ́dọ̀ rántí nínú márùn-ún tí mo ní a máa kíyèsí. Ní ìjẹ́jọ, a ní a láti rántí àwọn ìlérí Ọlọ́run, ìlérí Ọlọ́run fún ìwà láàyè wọn èyí tí Ọlọ́run sọ pé yóò wà pẹ̀lú wa ìyẹn àkọ́kọ́. Ìkejì ni wípé a tún kíyèsi wípé iṣẹ́ ìránṣẹ́ bí bí bí kì í ṣe pé ká wà ní ṣọ́ọ̀ṣì nìkan ni iṣẹ́ ìránṣẹ́ àbí ká wàásù ká jèrè ọkàn kan ni ni iṣẹ́ ìránṣẹ́. Iṣẹ́ ìránṣẹ́ ni ìdílé wa ta gbọ́dọ̀ kọ́. Iṣẹ́ ìránṣẹ́ ni okòwò wa. Iṣẹ́ ìránṣẹ́ ni ohunkóhun tí a bá ṣe ní orúkọ Olúwa èyí tí Olúwa gbé àbí pàápàá èyí tí gbé ẹ lé wa lọ́wọ́. A ti kíyèsi wípé pè ní iṣẹ́ ìránṣẹ́ yìí kì í ṣe nípa ara wa àbí fún wa bí kò ṣe fún Ọlọ́run. Nítorí ìdí èyí, a ò nílò láti bẹ̀rẹ̀ sí ń gbé ẹrù yìí ru ara wa àbí ká fi ara wa sí ipò, ipò Ọlọ́run lórí àwọn nǹkan yìí. Ìyẹn jẹ́ àwọn nǹkan méjì tí a gbọdọ̀ rántí. A máa tẹ̀síwájú lónìí lára àwọn nǹkan márùn-ún mẹ́ta tó ṣẹ́kù tí a gbọdọ̀ rántí. Ó ní wípé ìkẹta, ó ní wípé a gbọdọ̀ rántí pé Ọlọ́run ló ní gbogbo agbára wípé Ọlọ́run tó pè wá, òun náà ló ṣe kíni o, òun náà ló ní gbogbo agbára. Ẹ kíyèsi ní ẹsẹ̀ kẹrìnlá. Ó ní ó sì wípé bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n bí olórí ogun Olúwa ni mo wà nísinsìnyí. Ẹ rí, ẹ rí pé olórí ogun Olúwa, ẹni tó jẹ pé ó ní, ẹni tó jẹ pé wọ́n máa ń sọ pé Olúwa, ẹni tó ní gbogbo agbára, tó ní gbogbo agbára àti ìpàṣẹ ní ìkáwọ́ a gbọ́dọ̀ mọ̀ wípé èmi àti ìwọ a gbọ́dọ̀ mọ̀ wípé ẹni tó wà pẹ̀lú wa ẹni tó sì ti ṣẹ́ gbogbo ohun tá a gbé lọ́wọ́ bí ìdílé wa bí okòwò wa bí iṣẹ́ ìránṣẹ́ eh, ohunkóhun tó lè mú ká máa là kọjá ẹni tó gbélé wa lọ́wọ́ ó wà pẹ̀lú wa gbogbo iṣẹ́ yìí ó sì wà pẹ̀lú ṣùgbọ́n ju gbogbo yẹn lọ ẹni tó wà pẹ̀lú wa yẹ òun náà ni ẹni tó ní gbogbo tó ní gbogbo agbára ayé kọ́ ló ní gbogbo agbára èèyàn kọ́ ló ní gbogbo agbára òkùnkùn kọ́ ló ní gbogbo agbára ṣùgbọ́n ẹni tó pè wá ẹni tó yàn wá òun ló ní gbogbo agbára ẹni tó ní gbogbo agbára yẹn ó sì wà pẹ̀lú wa à ń pe orúkọ ẹni náà ní olúwa olórí ogun olúwa olórí ogun olúwa ẹni tó ní gbogbo tó sì ẹni tó lè jà ẹni tó ní gbogbo tó ní gbogbo ipá gbogbo agbára láti lè jà ṣé wọ́n gba nǹkan ìní ẹni gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ṣé ẹnìkan pa ẹlẹ́kùn ni ṣé ẹnìkan já ẹ lólè ni ṣé ẹnìkan fìyà jẹ lọ́nà àìtọ́ ni mo fẹ́ kó mọ̀ wípé olórí ogun ọlọ́run ó wà pẹ̀lú ẹ olórí ogun olúwa ó wà pẹ̀lú ẹ ohunkóhun tó lè máa là tó lè wù kó máa là kọjá olórí ogun ọlọ́run ó wà pẹ̀lú ẹ kò sì ní jẹ́ kí ìyà kankan kò ní jẹ́ kẹ́nìkan kọ́ta kó fìyà jẹ kò ní jẹ́ kí ọ̀tá kó gbògo lórí ayé ẹ torí pé olórí ogun olúwa ó wà pẹ̀lú wa ìyẹn ni ohun kẹta tí a gbọ́dọ̀ rántí ìkẹrin tá a gbọ́dọ̀ rántí òun ni wípé olórí ogun yìí ẹni tó wà tí wà láyé wà pẹ̀lú wa yìí òun náà ni ó yẹ láti forí balẹ̀ fún òun ló yẹ láti forí balẹ̀ fún ẹ kíyèsí nígbà tí Joshua tó rí olórí ogun olúwa ẹ rí bíbélì wípé ó ní Joshua sì wólẹ̀ níwájú rẹ̀ ó sì forí balẹ̀ ó sì wí fún un pé olúwa kí ni ohun tí ìwọ fẹ́ kí ìránṣẹ́ rẹ tó ṣe ẹ rí olórí ogun ọlọ́run yẹn òun nìkan náà ló yẹ láti lè máa sìn òun nìkan náà ló yẹ a gbọ́dọ̀ rántí pé òun nìkan ló ní ìsìn wa tọ́ sí kò tọ́ sí wa kò tọ́ sí agbára kankan tàbí ẹnì kankan ṣùgbọ́n ó tọ́ sí ọlọ́run nìkan ṣoṣo ẹ̀rí a gbọ́dọ̀ rántí yẹn èyí tí a tún gbọ́dọ̀ rántí tó jẹ́ ìkarùn-ún òun ni wípé a gbọ́dọ̀ rántí pé òun nìkan ló yẹ láti máa gbọ́ tirẹ̀ olórí ogun ọlọ́run tó wà pẹ̀lú wa yìí a gbọ́dọ̀ rántí pé òun nìkan ló ṣe kíni òun nìkan ló yẹ láti gbọ́ tirẹ̀. Bíbélì sọ wípé ó lè yí ní ayọ̀ ìfẹ́ ọmọ mi ẹni tí mi dùn sí, ẹ máa ṣe kíni o, ẹ máa gbọ́ tiẹ̀. Olórí ogun Olúwa tó wà pẹ̀lú wa, Ọlọ́run tó wà pẹ̀lú wa. Tí wọ́n máa ń sọ nípa orúkọ nípa olórí ogun Olúwa, Jésù Kristi ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Tí wọ́n máa ń sọ nípa Olúwa Jésù Kristi ni o. Jésù Kristi nínú ìfara ìfarahàn ẹ̀ tí à ń pè ní Theophany, òun leléyìí o, òun ló farahàn gẹ́gẹ́ bí olórí ogun. Òun nìkan ló sì yẹ, òun nìkan ló yẹ láti, láti gbọ́ tiẹ̀ ìbílẹ̀ ìlànà tí ń bọ̀ bíbélì wípé ó ní Joshua sì wólẹ̀ ó sì forí balẹ̀ fún ó sì wípé kí ni olúwa olúwa mi kí ni olúwa mi ń sọ fún ìránṣẹ́ rẹ̀ èmi àti wọ́ lórí tí à ń là kọjá tólúwa gbélé lọ́wọ́ tó ń pòrúurú mẹ́ lójú yẹn òun láti béèrè lọ́wọ́ ọlọ́run pé kí ni nǹkan tí ẹ fẹ́ kí n ṣe wa ò gbọ́dọ̀ tẹ̀síwájú nínú ọgbọ́n tàbí òye ara wa a ò gbọ́dọ̀ tẹ̀síwájú nínú ìmọ̀ ara wa àbí tí àwọn èèyàn ń sọ láyìíká tàbí agbègbè wa ṣùgbọ́n a gbọ́dọ̀ lè tẹ̀ sí ìmọ̀ ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe ní gbogbo ìgbà gbogbo ìṣẹ́jú ìṣẹ́jú ohun tí ìgbésẹ̀ tí Ọlọ́run fẹ́ ká gbé ìyẹn la gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ Ọlọ́run a gbọ́dọ̀ máa rántí pé bàbá yìí nìkan ló yẹ ọ̀rọ̀ wọn nìkan ló yẹ láti gbọ́ ohun wọn nìkan ló yẹ láti máa tẹ̀lé ní gbogbo ọjọ́ ayé wa bíbélì wípé Joshua ṣe ṣe bẹ́ẹ̀ nígbà tí nígbà tí olórí ogun ọ̀run sọ wípé kí Joshua kó ṣe kí ni o kó kó kó kó túbà tẹ ẹsẹ̀ ẹ rí i pé Joshua ó ṣe kí ni o bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe eléyìí máa ràn ó máa jẹ́ ìrànlọ́wọ́ fún wa tí a bá lè rẹ ara wa sílẹ̀ láti lè gbọ́ àṣẹ láti tẹ̀lé ìmọ̀ àti àṣẹ Ọlọ́run fún ìgbé ayé wa fún ẹbí wa fún iṣẹ́ ìránṣẹ́ wa ìgbà náà ló tó lè dára fún wa o torí pé ọ̀nà mìíràn kò sí láti lè ní ayọ̀ nínú Jésù Kristi bí kò ṣe pé a bá ṣe kí ni o a bá gbọ́ràn tí a sì gbẹ́kẹ̀ wa lé èyí tí a gbọ́dọ̀ tún rántí òun èyí tó jẹ́ ìkẹfà òun ni wípé a gbọ́dọ̀ mọ̀ wípé ọlọ́run kò dàbí àwọn ọlọ́run mìíràn ọlọ́run nìkan ṣoṣo ló tóbi ọlọ́run nìkan òun ló tóbi ju gbogbo àwọn ọlọ́run lọ ẹ̀rí ọlọ́run nìkan ṣe ló ṣe kí ni o òun ló tóbi ju gbogbo àwọn ọlọ́run lọ ó ní olórí ogun ọ̀run ìyẹn ẹsẹ̀ kẹrin kẹẹ̀ẹ́dógún yẹn ó ní olórí ogun olúwa sì wí fún Joshua pé bọ́ sálóbàtà rẹ kúrò lé ẹsẹ̀ rẹ nítorí pé ibi tí ìwọ gbé dúró ní ibi mímọ́ ni ẹ̀rí ilẹ̀ yẹn kì í ṣe pé nítorí pé ilẹ̀ yẹn jẹ́ ibi mímọ́ ìwà láàyè ọlọ́run ló jẹ́ kí ibẹ̀ yẹn ṣe kó ṣe kí ni o ká lè pè ní ibi mímọ́ ìwà láàyè ọlọ́run òun ló jẹ́ kí ilẹ̀ yẹn kó dà kí ni ọlọ́run tó tó wà lórí ilẹ̀ yẹn òun ló fi ń sọ pé ilẹ̀ yẹn ibi mímọ́ ni ọlọ́run fúnra rẹ̀ ọ máa ń sọ nípa mímọ́ kì í ṣe pé bóyá àìlẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn kì í ṣe pé àìlẹ́ṣẹ̀ nìkan náà ń pè ní mímọ́ torí pé èèyàn náà dára mímọ́ ni pé kéèyàn kúrò nínú ẹ̀ṣẹ̀ kéèyàn máa gbégbé ayé mímọ́ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ohun tí pé ibẹ̀ yẹn ibi mímọ́ yẹn ó ń sọ nípa wípé kò sẹ́ni kankan tó dàbí ọlọ́run pé ọlọ́run yàtọ̀ sí gbogbo ìran ènìyàn ọlọ́run ló wà lórí gbogbo ìran ènìyàn pé òun nìkan náà ni ọba àwọn ọba wípé òun nìkan náà ni olúwa àwọn olúwa wípé kò kò bàbá ọlọ́run ò ní àfiwé pé ọlọ́run kò ní àfijọ ẹ̀rí tá bá lè rántí àwọn nǹkan wọ̀nyí pé ọlọ́run wa tóbi wípé ọlọ́run wa dára wípé ọlọ́run wa ju gbogbo àwọn agbára tàbí gbogbo òrìṣà ayé lọ wípé ọlọ́run wa kò láfiwé tá a bá lè máa rántí eléyìí a lè ní ìfọ̀kànbalẹ̀ pàápàá nírú àkókò tí a wà yìí wípé ẹni tó pè wá ẹni tó dá wa sí de wákàtí yìí ẹni tó ní ẹbí wa tó ní àwọn ọmọ wa tó ní ilé wa tó ní ìyàwó tó ní iṣẹ́ ìránṣẹ́ ẹ jẹ́ ká rántí wípé òun náà ó tóbi òun ló sì lè ṣe òun ló lè ṣe tá a bá lè gbọ́ràn sí lẹ́nu òun ló lè ṣe tá a bá rẹra wa sílẹ̀ tá a mọ̀ wípé tá a ń fi ayé wa tá a fi ń sin ọlọ́run tá a jẹ́ kí ohunkóhun kó gbààyè ìsìn wa níwájú ọlọ́run tí a ò jẹ́ kí iṣẹ́ kó gba àyè ìsìn wa níwájú Ọlọ́run ẹ rí i pé Ọlọ́run á fi títóbi ara wọn á fi hàn wá nínú iṣẹ́ náà ìdáwọ́lé wa a ó sì yin Ọlọ́run lógo ibi tí a máa parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí sí ni mo gbàdúrà wípé lórúkọ Jésù tá a gbọ́ yìí á ṣe ọkàn èmi àti ìwọ ní rere tí o bá ń fẹ́ kí ìmọ̀ràn tàbí e, ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé ẹ jẹ́ kí a gbàdúrà àjíǹde àti ìyà gbé yín ga àṣeyín lọ́ba torí pé ẹ̀yin Ọlọ́run ògo ni forúkọ yín ìyìn tá a ti gbọ́ lónìí lórúkọ Jésù jẹ́ kó ṣe ọkàn wa ní àǹfààní kó ṣe ayé wa ní rere kó fún wa ní okun àtagbá láti dúró de ẹ̀yin Ọlọ́run ká sì rántí láti gbégbé ayé aṣẹ́gun wípé ẹ̀yin Ọlọ́run alààyè wà pẹ̀lú wa pé wà láàyè yín wà pẹ̀lú wa wípé ẹ̀yin ni ẹ ni iṣẹ́ ìránṣẹ́ wa àti ayé wa dá lé lórí ká sì máa rántí pé ẹ̀yin ló ní gbogbo ipá àti gbogbo agbára ẹ rán wa létí olúwa wípé ẹ̀yin nìkan náà ló tó sìn ọlọ́run ká má fi ara wa sílẹ̀ àbí gbọ̀jẹ̀gẹ́ fún wọn ayé yìí láti gba iṣẹ́ ìsìn lọ́wọ́ wa olúwa rán wa létí bákan náà láti rí ara wa sílẹ̀ láti lè tẹ̀lé ohun yín fún ayé wa ẹ jẹ́ kí a sì mọ̀ wípé ẹ̀yin nìkan ni ọlọ́run tó ju gbogbo àwọn ọlọ́run lọ olúwa rán wa létí nǹkan wọ̀nyí ká sì lè di aṣẹ́gun ńlá ká lè kún fún ayọ̀ fún ògo orúkọ yín Ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ó dàbọ̀.